ẹ kẹ́wọ́n padà sórí ètò wa ètò yìí Ògo Ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Fowóṣadé Adéfẹ̀nwá àtẹ̀mí àtàlejò mi lájọ wà níkàlẹ̀ àwọn náà ni Prophet Raphael Arole Abbas láti ìjọ CCC ọmọ ìjọ mímọ́ Látàdé Glory wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí àkórí kan tá a pè ní búbúyọ ògo gbogbo èèyàn tọ́lọ́run dẹ má gbàgbé nígbà tí a ka Ìsáyà orí kẹtàléní ogójì ó ní èmi ti dá ènìyàn ó ní mo ti dá olúkúlùkù ènìyàn ní orúkọ mi ó ní òun ti mọ̀ ọ́ àbí bàbá nínú olúwa. dá wa Isaiah hmm. chapter forty three ó ní olúkúlùkù ẹni tí a ń pè ní orúkọ mi mo dá wọn hmm. nítorí ògo hmm. tó bá ti wá discover pé ó wálé ayé ò rí ògolo ó mẹ́ta ni mo máa sọ fún yín lónìí torí àkókò ohun àkọ́kọ́ ni wípé tó bá discover pé ò rí ògolo tó dẹ̀ fẹ́ kí ògo ẹ̀ kó buyọ̀ ohun àkọ́kọ́ ni wípé you need a close relationship with God. ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ọlọ́run àkọ́kọ́ nìyẹn o. bẹ́ẹ̀ni hmm. tó bá ti ní tó bá ti ní kò sí bó ṣe lè ṣe o gbọ́dọ̀ rí ògo yẹn lò nítorí pé gbogbo ẹ̀dá tó bá ti wà níwájú ọlọ́run àwọn olóyìnbó ló sọ̀rọ̀ kan ó ní one man with God is a majority. Hmm. bẹ́ẹ̀ ni kọ́ba ti wà pẹ̀lú ọlọ́run kò sóhun tó nílò tọ́lọ́run ò lè ṣe fún ẹ. Hmm. our God is our provider. nígbà tó lúwa bá ṣe ìlérí ó ní mo dá ọ̀run mo dá ìmọ́lẹ̀ mo dá òkùnkùn ó ní gbogbo ẹ̀ ó ní bákan náà níwájú ọ̀wọ́n lọ́hùn hmm. nígbà t'Olúwa wá ṣe wọ́n ó fún ọjọ́ ní ògo tiẹ̀ ó fún ìmọ́lẹ̀ ní ògo tiẹ̀ ó fún òkùnkùn ní ògo tiẹ̀ òkùnkùn tẹ́ ń wò yẹn àwọn kan ń gbénú ẹ̀ nínú ẹ̀ ni àwọn náà ti ń ṣe ògo hmm. náà t'Olúwa bá wá dá ẹ bí èèyàn ohun tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ni pé nígbà tó bá fẹ́ rí ògo lò ó gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run. pẹ̀lú Ọlọ́run àkọ́kọ́ nìyẹn o. ìkejì you need to discover who you are. kò ṣàwárí ẹni tí ìwọ lára rẹ garagan jẹ́. because a lot of people tí wọn ò rí ògo lò mo máa ṣàlàyé lẹ́yìn when we are talking about glory hmm. ògo ó dàbí ohun tẹ́nìyàn bá gbìn kì í ṣe gbogbo ilẹ̀ àwọn ilẹ̀ kan wà tá a bá gbìn ọ̀gẹ̀dẹ̀ síbẹ̀ ó máa wù hmm. tá a bá mú ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbìn sórí àpáta kò lè wù tá a bá mú àgbàdo a lè gbìn síbì kan níbi tá a bá gbìn sí ó determine irú ìsọyẹ bóyá máa jáde. àbí kò ní jáde. àbí kò ní jáde. ohun tí mo fẹ́ kọ́ ọmọ ṣe kejì ni wípé you need to discover who you are. o gbọ́dọ̀ mọ orí èèyàn tí wọ́n fún ara ẹ jẹ́. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí òró golo tógo wọn ò búyọ ni pé torí wọ́n ti gbé ògo wọn síbi tí ò yẹ kí ògo wọn wà. Hmm. ògo yẹn ń wà níbi tí ò yẹ kó wà. wọ́n ti gbé sínú ìdè. Hmm. ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń sunkún ní àkókò yìí ohun tó ń palẹ́kùn ni pé nítorí ibi tó ti lọ fọ́kọ tí ò yẹ kó fọ́kọ ó ti ṣọkọ fẹ́. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì ó ti lọ òkè tẹ́lẹ̀ ògo yẹn ti búyọ ṣùgbọ́n ògo yẹn wálẹ̀ kí ló ń tó fà ní wípé ibi tí ò yẹ ti fẹ́yàwó ibẹ̀ lẹ́lòmíì ti fẹ́yàwó because nígbà tó bá fẹ́ kí ògo ẹ̀ kó búyọ o gbọ́dọ̀ mọ orí èèyàn tó jẹ́ hmm. gbogbo ẹ̀dá tó bá ti mọ orí èèyàn tó ń jẹ́ ohun tó máa mọ̀ ní wípé a mọ ohun tó gbọ́dọ̀ ṣe a dẹ̀ gbọ́dọ̀ mọ ohun tí ògo yẹ kó ṣe ẹ wo bí màmá I will never deceive you kò sí bẹ́ẹ̀ nìyàn ṣe lè ní owó tó láyé ó gbọ́dọ̀ ní boundary ibi tó yẹ kó dé àti ibi tó yẹ kó dé. Hmm. bí Buhari bó ṣe rúdùn ní orílẹ̀-èdè tó jẹ́ president wa nínú àyànmọ́ tó gbé wáyé tí ògùn ẹ̀ fi ń exist òun fún ara ẹ̀ ó mọ ibi tó yẹ kó ń gbọ́dọ̀ dé àti ibi tí ò yẹ kó ń gbọ́dọ̀ dé níjọ́ tẹ́nìyàn tó bá fẹ́ rí ògolo tí ò bá ti mọ ibi tó yẹ kó dé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n ti lówó rí tí wọn ò lówó mọ́ hmm. ògo yẹn wà ń gbà kọkù sí mọ́ kí ló ń tó fà wípé ẹlẹ́dàá ọkùnrin míì kò fẹ́ yàwó méjì but nítorí pọ́kọ tiẹ̀ náà ṣàfarawé di àwọ̀sẹ̀ yìí ẹ̀ ọmọ kíkọ́ bẹ̀rẹ̀ sí ní báyàwó ẹ̀jà ó ní ìyàwó òun ló ń ṣeun hmm. nígbà tó kọ́kọ́ fẹ́ ìyàwó yìí nǹkan lọ déédéé ògo bẹ̀rẹ̀ sí ní búyọ ẹ jẹ́ kí n sún àsọtẹ́lẹ̀ sínú ayé àwọn ènìyàn yìí gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti ṣàmì tá a bá rí gbogbo agbára tó lè fẹ́ mú ẹ kọjá àbí tó yẹ kó kọjá sí nítorí wọ́n fẹ́ ká aṣọ ògo lára ẹ lórúkọ Jésù irú agbára yẹn Olúwa kó ṣí wọn lọ́wọ́ àṣẹ ni as from this moment gbogbo ipá àti agbára òkùnkùn tí wọ́n ń lò lórí ògo ẹ tí ògo ẹ fi wà láì ṣiṣẹ́ tí wọ́n ń lò lórí àyànmọ́ ẹ tí ilẹ̀kùn àánú fi tì mọ́ ẹ tí wọ́n ń lò lórí ìrìn àjò ẹ tó fi lọ òkè láàárọ̀ tó fi jábọ́ lọ́sàn-án mo pa ní àṣẹ irú agbára bẹ́ẹ̀ olúwa kò ṣí wọn lọ́wọ́ ọdún ìgbà ní testimony ògo yẹn ó máa búyọ lára ẹ àwọn tí wọ́n ń béèrè pé bọ́ni ọlọ́run ẹ wà hmm. nítorí ọlọ́run wa ọlọ́run ògo ni oh, àwa ń ṣe ọlọ́run tó ní ògo àwa ń ṣe ọlọ́run tó tó ní ìgbà àwa ń ṣe ọlọ́run tó tó sinmilé ṣùgbọ́n mo pàṣẹ ní gbogbo ẹni tó ní ògo ọlọ́run ò ní ọ̀lára ẹ in the next twenty four hours lórúkọ jésù olúwa máa fa ìjọba wọn yá láti òní lọ ògo ẹ bẹ̀rẹ̀ ṣẹ́ ògo yẹn ò ní ṣerú mọ́ ògo yẹn máa wúlò fún ẹ ò ní fi ṣerú ẹ lómi ògo tó o gbé wáyé yẹn gbogbo èèyàn máa celebrate pẹ̀lú ẹ in that mighty name of jesus christ ẹ wá gbọ́ mi màmá nígbà tẹ́nìyàn bá ti mọ ibi tó yẹ kéèyàn dé àti ibi tó yẹ kéèyàn dé èèyàn lè ní problem. nígbà tó ti ṣàwárí ara tó ti mọ̀ nǹkan tó yẹ. nígbà tó fẹ́ yàwó ẹ̀ kò níṣẹ́ ọlọ́run dẹ̀ bùkún fún ọ̀nà dẹ̀ là i will tell you one thing mommy ilé ayé yìí is a life of secret if you are not discover yourself èèyàn máa miss ọ̀nà. ó máa miss ẹ̀ tán. kò ní rògbò yẹn lò ah. ìyẹn ló fi jẹ́ pé tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó dìde láàárọ̀ gbogbo wọn padà ṣubú kí lóun tó fà ní wípé wọn ò mọ orí èèyàn tí wọ́n jẹ́ níjọ́ tẹ́nìyàn bá ti mọ orí èèyàn tẹ́yàn jẹ́ ẹ máa mọ̀ pé ibi báyìí ni bus stop yìí bí ni ilé ìṣe tóbi tó ẹ mọ ibi tó yẹ ká ẹ wọ̀. bẹ́ẹ̀ni ẹ mọ ibi tí ó yẹ kẹ́ wọ ẹ mọ ibi tó yẹ kẹ́ gbà ẹ mọ ibi tí ó yẹ kẹ́ gbà àwọn ibì kan wà tẹ́nìyàn bá gbàbẹ̀ ọmọ abẹ́yìn lè kílẹ̀ wá ṣe ń bí hmm. so that gbogbo ẹ̀dá tó bá fẹ́ kí ògo ẹ̀ kó búyọ ohun tó gbọ́dọ̀ ṣe tó gbọ́dọ̀ jẹ́ ìkejì ni pé you need to discover who you are hmm. tó bá ti mọ orí èèyàn tó jẹ́ kò sí bó ṣe lè ṣe wàhálà ògo lò torí ògo ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú àyànmọ́ ni hmm. ẹnìkan tó mọ àdírẹ́sì àṣeyọrí láyé òun ni ògo ẹni tó mọ̀nà ibi gíga láyé ògo ni o ẹnìkan tó ní àdírẹ́sì àlùyọ lọ́wọ́ ògo ni o ẹnìkan tó ní àdírẹ́sì gbẹ́dìde lọ́wọ́ ògo ni o ẹnìkan tó ní international connection lọ́wọ́ ògo ni o níjọ́ tí ògo ènìyàn bá ti ń ṣàìsàn hmm. ah, kò sí bó ṣe lè ṣe kò lè mi tọ ẹnìkan ṣàmì mo pàṣẹ ni mi ò dálábàá ògo tó torí ẹ̀ wáyé as from this moment ó yá bẹ̀rẹ̀ sí lọ́ọ́ máa lo ògo yẹn. àmín jésù. ọwọ́ tó ń ṣiṣẹ́ lòdì lórí ògo ẹ àyà kó sọ̀pá. àmín jésù. ìmọ́lẹ̀ ògo ẹ ó yá kó tọ̀pá yẹn rí. àmín this two thousand and nineteen wọ́n ti sọ̀rọ̀ ògo àwọn kan lọ́dún yìí wọ́n sọ ní january hmm. wọ́n sọ tàwọn kan ní february wọ́n sọ tàwọn kan ní march ṣùgbọ́n in this month of april ẹni tó ṣàbí tó wò mí lórúkọ jésù wọ́n máa sọ̀rọ̀ nípa òbí rẹ gbogbo ayé dẹ̀ máa pèsè in that name of jesus christ ohun kejì yẹn jẹ́ ìṣàlàyé díẹ̀ mà ọmọkùnrin wa lọ fẹ́yàwó kejì hmm. bó ṣe fẹ́yàwó kejì nìyẹn ló bá wọ̀ tún ló wò sí hmm. ẹ kíndìkan kíndìkan dandan ni i am a man of the house kìnnì kan olórí ilé ẹ olórí ilé ni mí dọdọ ni kí n fẹ́ ìyàwó yẹn bó ti fẹ́ fẹ́ mo lè fẹ́ anybody lè control mi ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn ènìyàn náà bẹ̀rẹ̀ sí ní preach pé ó dẹ̀ má ṣe báyìí sometimes ohun tó máa ń jẹ́ kí ògo bàjẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá òun ní pé kò mọ báńdìrì ẹ̀ hmm. àfarawé kí ni mo pè yìí. àfarawé bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣe nǹkan tí lágbára ń ṣe ẹlòmíì ọtí tẹlòmíì mu òun ni òjàkógun obìnrin pupa ni ò bá ìyàwó ẹ̀ mú bọ̀ torí pé kò mọ̀ pé kì í ṣe ohun tó yẹ kó máa ṣe ó ti jẹ́ kí òkùnkùn sọnù. ó wá lọ fẹ́yàn pupa. oh God of Nazareth ẹlòmíì obìnrin mi ti ṣílé ọkọ yà torí wọ́n ti sọ fún tẹ́lẹ̀ pé ẹ wà compatible but ó ní òun nífẹ̀ẹ́ but mọ́mí ẹ má jẹ́ n parọ́ fún yín ojú tí ìfẹ́ bá ti fọ́ òṣì ló máa la o. bẹ́ẹ̀ni o. kí ni mo pè yín poverty ìṣẹ́ gidi ojú tí ìfẹ́ bá fọ́ hmm. ìṣẹ́ ló máa la now nígbà tó bá kọyìn wá fẹ́yàwó mi wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbá ṣàwo ẹni tó ti lọ amẹ́ríkà tó ń lọ london tó ń lọ canada tó ti ṣiṣẹ́ ní wọ́ọ̀f tí gbogbo èèyàn ń pè é ẹni tó ti di ṣíàmà tó ti di ọ̀gá tí gbogbo èèyàn ń fi ọlá ìtọrọ ó wá dẹni tó jẹ́ pé nǹkan wà lọ déédéé ah. ó wá bẹ̀rẹ̀ sí ní pa ọmọ ìyàwó ẹ̀ ó ní ìyàwó òun àjẹni ó lóun lọ síbì kan ó ní ìyàwó òun ló ń ṣe òun òun lọ sí méjì ìyàwó òun ló ṣe òun tó ń bá lálàá òun máa rí ìyàwó òun á máa fò báyìí tó bá ṣe ń fò báyìí ìjọ kan ló di adìyẹ ìjọ kan ló di ajá ẹgbẹ́ ẹ̀yìn tẹ́ ṣàmì gbogbo ẹni títì ẹ̀ bàjẹ́ tó wá fi ogun ayé ẹ̀kọ́ ẹ lọ́rùn tó sọ pé ìwọ ló bà tòun jẹ́ ẹni tó bà yí ara ẹ̀ jẹ́ tó wá fi kọ́ ẹ lọ́rùn kí ayé lè máa lé ẹ kiri irú ẹni bẹ́ẹ̀ àárẹ̀ ọ̀run máa sán pa mo pa ní àṣẹ ni mi ò dálábàá bí ọmọkùnrin ṣe bẹ̀rẹ̀ sí ní wò nìyẹn pé ìyàwó òun ni ẹ kíní kan òun ò ní débẹ̀ mọ́ òun ní ṣe kíní kan mọ́ òun ti wílé ẹ̀ àtòun àtọmọ òun dà wọ́n nù òun ò fẹ́ wọn mọ́. ìyàwó tí ò ṣe tẹ́lẹ̀ ń gbà tó nìkan. oh God of Nazareth. ẹ hmm. ẹ mọ̀ tó yẹ ìyàmọ̀ akọ́fẹ́ burú láyé ẹ̀yìn ọ̀rẹ́ láti máa mọ̀ now when you look at that man òun fún ara ẹ̀ ló mọ̀ mọ̀ ló lọ gbé ìyàwó nígbà tí ògo wá sọnù wọn lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ hmm. because òun fún ara ẹ̀ òun mọ̀ wípé níjọ́ tóun bá ti fẹ́ ìyàwó kejì ayé òun ti bàjẹ́ nìyẹn. ìṣòro máa dé. oh God ìjọ yẹn ni hmm. ìjọ yẹn ni ṣé ẹ ti gbọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé wọn kò ní ìbáṣepọ̀ tó dánmọ́ pẹ̀lú ọlọ́run wọn ẹlẹ́ẹ̀kejì náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn kò tí ì ṣàwárí irú ẹni tí wọ́n jẹ́ nípa eléyìí ògo wọn ò búyọ tàbí yálà ẹni tó ti rọ́gọlò tẹ́lẹ̀ nítorí pé kò ṣàwárí ara rẹ̀ wọ́n sọ ògo yẹn nù lórúkọ jésù kristi àtèmi àti yín à ní sògo wa nù ẹ jẹ́ ẹjọ́ dókè lọ́nà gẹ́gẹ́ bí ìṣe wa nígbà tá a bá padà dé àtẹ̀mí àtàlejò mi prophet Raphael Arole Abbas a máa tún tẹ̀síwájú ó yẹ jà lọ.